الأصل والبقاء على الأصل حتى يرد الناقل الأصل والبقاء على الأصل حتى يرد الناقل الأصل الأصل هو البقاء على الأصل حتى يرد الناقل هذه القاعدة تسمى هذه القاعدة قاعدة الأصول قاعدة من قواعد الأصول وهذه القاعدة من أنفع القواعد لطالب العلم الشرعي ويجعله ثابتا هذه القاعدة تجعل طلب العلم ثابتا وباقيا على الأصل ولا ينقله عن هذا الأصل قول قائل ولا فتي عالم وما المراد بالعصب وهذه الأصول كثيرة ولكن إذا مر بنا في أي كتاب من كتب الفقه الأصل في كذا الأصل في كذا الأصل في كذا والأصل هو ما قررته الأدلة النقلية أو الأقلية هذا هو الأصل ولكن قبل فهمنا لهذه القاعدة لا بد من معرفة لطالب العلم لا بد له من معرفة أمرين مهمين الأمر الأول هذه هذه القاعدة تفيد الثبات والبقاء على الأصل الواجب على كل إنسان البقاء على الأصل الذي قرره الدليل الشرعي هذا الواجب الأول والثاني أن من ادعى خلاف هذا الأصل فمطالب بالدليل لذلك تفرع من هذه القاعدة تفرع من هذه القاعدة أو تفرعت من هذه القاعدة قاعدة أخرى تقول الأصل أن الدليل على من خالف ماذا؟ أن الدليل على أصل أن الدليل على الناقل عن الأصل لا على الثابت عليه الأصل على الناقل أما عن الأصل لا على الثابت عليه ìpìlẹ̀ táàgbọ̀rọ̀ mọ́gbọ̀nyí ó ní ìntọ́ bá ti jẹ́ ìpìlẹ̀ tààrẹ́ rí rẹ̀ pẹ̀lẹ̀ sí àbáàrẹ́ rí rẹ̀ pẹ̀lú ìgbékalẹ̀lá àkáyè tó pé tẹ́sí òsì tako tó jẹ́ ìpìlẹ̀ àgbọ̀dọ̀ kú ìpìlẹ̀ ẹ̀rí mi ni ó wà ọwà nínú tọ̀ ẹ̀rí tí وهذا الدليل يخرج هذه الجنية فقوة عن هذا العقل يودان في دليل يسي ولوري لن كما يوزو كل أصله ولا ينقلنا أو ولا يدل على إخراج غيره عن هذا الحكم على أصله إذا جاءك بلندقه gbogbo nínú ọ̀sán kí àlàyé pẹ̀lú ọ̀bọ̀ ìdájọ́ ìpìlẹ̀ yẹn nǹkan kan ò lè gbé apó ń bẹ̀ ju dẹ̀lí sáàrà sí dẹ̀lílù àwa lórí ìpìlẹ̀ tá a bá rí dẹ̀lílù àwọn òbò dẹ̀lílù lọ ṣé gbogbo ìpìlẹ̀ ló kó tán abọ́ sọ̀mù júwú kan lọ́ kàn méjìdé èdè díẹ̀ òun tó yẹ kó jẹ́ nìkan ló mú èdè díẹ̀ nìkan òun náà ni yóò eh sorry ṣe gbọ́n máa ń pariwo àwọn nǹkan báwọn níjọ mo mú ìdàgbẹ́ kí ni ẹ máa ń pèrè ìdàgbẹ́ níjẹ̀bù ẹ ní yorùbá wù ẹ láàrín lọ́rọ̀ ẹ̀rí ìdàgbẹ́ gbogbo tó àti lè hámù èèyàn ìdá ọgbẹ́ tó lè dá ọgbẹ́ sí ìlà ìdàgbẹ́ jẹ́mọ́ ẹ̀ bá ń lọmọ́ o kọ́ ìdá ìgbogbo ilẹ́wà láìsí àkọ́ ìdá dáadáa ni tọ́jọ́ wípé ìmọ̀ túyẹ̀lẹ̀ wà dùnmọ̀ àdìsẹ́kùnrin àmì kọ́ ìdá tọ́lùbìnrin nínú yóò lè gbó dáadáa gbólóhùn gbólóhùn kan ò lè gbé fò lórí nǹkan tó yẹ tọ́mọ́pẹ̀ pílẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì ni fátíwà àfáà kan kò lè dàlámù yóò sì jìnà sí tẹ̀ṣùwíṣì

àkọ́kọ́ ni pé tí wọ́n bá ti ní asìlúre àsàbáàtù alàlà asìlì ilá bìdẹ̀lìlì anáàkín àsàbáàtù alà tọ́líbìlì ilmi àṣẹ́rẹ̀ máàrífàtù أمرين مهمين أحدهما الأول الثبات على الأصل إلا بدليل شرعي ناقل عن هذا الأصل الثاني مطالبة مخالف لأصله بدليل لذلك تفرعت من هذه القاعدة قاعدة أخرى تقول الأصل أن الدليل على الناقل على الأصل لا على الثابت عليه تفهم بي قاعدة إن كان كم تتر بين برا لوري ملو أشي برمة الثبات والبقاء الأصل bí asu nǹkan kan gbọ́dọ̀ change wa kó ń bẹ àti tàbí dẹ̀lílù ṣeré ni a sì sọ fún wa tí dẹ̀lílù ìbá dé a wò dáadáa ṣé gbogbo aṣílù lọ́họ a rí pé gbogbo ẹ̀kọ́ lọ́họ júùsù kan ló mú júùsù tó mú nìkẹ́ olóòlù dẹ̀lílù wọn máa ń tẹ́lẹ̀ lórí kò ní lọ sínú àwọn a ní problem انفر بوافو نبي اسي هو المطالب بالدليل كيسو زي ما بيعملي تي عليك او سامع اسلف انت جا اخو بياسمي على الناقل العقلي على مطالبة مخالف العقلي بدليل لذلك تفرعت من هذه القاعدة قولة الأخرى تقول الأصل أن الدليل على الناقل العقلي láàlá sábẹ́tì alẹ́ èmi mọ̀ lórí ìpìlẹ̀ ó ní kí n kó lórí ẹ̀ mọ̀ wá ní ìkó rẹ̀ ó ní mẹ́rin tí n fi ní kó lórí ẹ̀ wà nínú ọ̀rọ̀ ìwọ lọ́wọ́ mẹ́rin wá ti gbé mi kúrò lórí ìpìlẹ̀ so n clear wà tàbáyẹ̀nù hádùn kọ́ ìdàwùdú wà hàn غيض من فيض غيض ماذا؟ Thank you. من قال wọ́n lára lọ́wọ́ ẹ̀ẹ́ta wọn àfà ní nínú fúrú ẹ̀ mọ́nkọ́ bí wọ́n ti zàrọ̀ ọfà ẹni kíkẹ́ dìde ní ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ìgbìntẹ̀ wò yẹn ẹ̀ẹ́ ẹ̀wà mẹ́wàá fún wa ó ní ẹ̀rí ó ń pọ̀lẹ́rìí وده kàn ثنائي من قبل ni منقوب التي ضرب فعليه الدليل لأن العسف في الحيوانات والإباحة العسل في الحيوانات الحل والبنكوتين أسلوه ليورو halali ní gbogbo wọn pátá àyàfi tí ẹ̀rí bá wá. Ìta wọ́n ń sọ lẹ́ẹ̀kẹ̀rẹ̀ o, ẹ̀rí bá ti wá wá lórí pé ẹ̀mẹ́jẹ ilé ààrẹ rẹ̀ gbogbo jílì maklab nínú àwọn ẹ̀yẹ mínàtìyó gbogbo ẹni ìkànnà bú tí máa fi mú nǹkan tí fi ń dún nǹkan tí fi ń pa nǹkan jẹ tí fi ń fàjà nínú àwọn ẹyẹ ìmọ̀jẹ̀ wọn o ọlọ́gàn nínú àwọn ẹranko ẹmọ́jẹ̀ wọn o ṣé a lè sọ wípé dẹ̀lílù tá a rí ó gbé akóǹbé aslu bilkuliya láti sọ pé júwú yẹn tí dẹ̀lílù bá tún wá tó fẹ́ gbé akóǹbé aslu á wò dáadáa níbo ló mú wọn wá sínú náà ibi tó múni tó lè e, tayọ jújù ìlọ́fà tẹ́lẹ̀ kò fi lè dáwà lálẹ́ sí alọ́rùn kọ̀sọ̀ pé gbogbo ẹranko pátá ti wọ̀ ní o torí àdísì báyìí ti wá pé ṣàdísì mm, mm, mm, nínú ẹyẹ kí mẹ́pẹ̀ ilé ìkanáàbú nínú ẹranko kí mẹ́pẹ̀ ọlọ́gà àwọn èèyàn dẹ̀líìlì yẹn náà lọ wá tọ́yọ ọlọ́gẹ̀dẹ̀ ọlọ́gẹ̀ orí gbogbo wọn dẹ̀líìlì bẹ́ẹ̀ yọ kú nítorí pé kìí pa ẹran pakúpa èyí jẹ ẹran níjẹkújẹ tí ọbẹ̀ ipò ẹran tó lọ tó padà bọ̀ tí ọba freshman yóò kó mi ó tún ní ìtìjẹ tìjẹkújẹ dẹ̀líìlì wá wá lórí ìtìjẹ ó tún yóò náà kúrò nínú irú rẹ ọlọ́gán àjẹpẹ márùn fọ́tùnrẹ̀ ìlà asìlì yùsùrù lọ́la sabat wà láàrín tẹ́kìlù lẹ́kọ́lẹ́kọ́ ìlú wà láàrín fútì àálìmì wà láàrín tààdọ̀ àdàl asìlì àdíkọjá asìlù ìwọ̀gbọ̀n sọ̀rọ̀ sáà lè jẹ́kú àbá lè jẹ́kú ah! àjú ìgbà ilé o jàmìl hadith min mu'minin aisha radiyallahu ta'ala anha ardaha khamsu fawasiqa yuqtalna fil hilli wal haram anábì ní fawasiqu márùn kan bẹ fawasiqu ìfọwádà nǹkan lẹ tí nǹkan bá jẹ́ nǹkan ẹlẹ́gbin wọn a máa pè bẹ́ẹ̀ tí nǹkan bá sì jẹ́ bankanjẹ́ bankanjẹ́ wọn máa pè bẹ́ẹ̀ ṣé bankanjẹ́ bankanjẹ́ lànà bí mẹ́rin nígbà tí ó wà máa ka wọn ẹ́ tí ó má ti jẹ́ bàǹkẹ́jẹ́ bàǹkẹ́jẹ́ ìdájọ́ mi ó jáde tí ó bá jẹ́ pé ẹlẹ́gbẹ̀ẹ́ à problem ọkà ti ìrọ́nùmọ́ ikú ọkà al'akọrọ̀ àkèkè alìkẹ́rìbìlà aswad ajá dúdú ìgbòmí àníbi wáyà ajá ọjọ́ ojú mẹ́rin gbàtà ní wọ màdínà ó ní wọ́n máa pa wọ́n ajá ojú mẹ́rin oníṣẹ́ ìtọ́ ni wọ́n kì í ṣe gbọ́n lójú mẹ́rin báwọn o ṣe ìpa láwọn ajá yóò tẹ́ ní nǹkan báyìí tí ìwé àlìkálíbùlà àkóò ajá àdìgbò lógi hadithi àwọn tí wọ́n túmọ̀ rẹ̀ sí pé ọ̀fà wá síkù yẹn ẹlẹ́gbẹ̀ẹ́ ni wọ́n torí pé dẹ̀líìlù wá lórí ìjẹ́gbẹ̀ nǹkan ní ìkọ̀ọ̀kan mú àwọn akínú kì í ṣe pé gbóló ìlókò gbó wọn kí ló tó sọ ọ̀lẹ́lẹ́gbẹ̀ alẹ́lẹ́gbẹ̀ ní àkẹ́lẹ́nù fàwọ́ àsìkò sáà ni ká máa paláǹta kù torí máa bà nǹkan jẹ́ gbogbo òun lọ́ta kan ìkọ́ òkùnrin lọ́ta dẹ̀líìlù àdìsí ní ẹni tó bá kẹsàn tó fẹsẹ̀ múlẹ̀ tó wá takùn sọ ẹ̀sẹ̀ sí àmì àti àbúbákiri ah ìwọ̀n olúwa aláǹtakùn sí àtàkùn olúwa bí kò sẹ́ni ẹ̀kẹ́ lórí ẹ̀ aláǹtakùn bá nǹkan jẹ́ o ó sì wà conscious bẹ́ẹ̀ náà ni sùrùsùrù kókòtù ẹ máa pò náà o kò sí bẹ́ẹ̀ dání o ayọ̀ bàǹkan jẹ́ o ayọ̀ ìṣẹ̀dá tí wọ́n bá yàn gbélé o. Ekú àgbà mùsíbà lòun kọ́dà tí èṣù bá fẹ́ dáyàn láàmù tó bá irí òkú kó ní ilé yẹn ó ti tẹ́kọ̀ lọ máa sinmi táà bá ti wá mú pé wọ́n máa fẹ́ ní bàǹkẹ́ jẹ́ àṣọ̀rọ̀ ń pa ìjẹ́gbẹ̀ ah, ìṣúlàdé àfàràpọ̀ méjì àwọn tí ó sọ wípé ẹlẹ́gbẹ̀ẹ́ èkìṣùkórí àìfọ́bẹ́mù wọ́n tẹ́lẹ̀ mọ́ ìfẹ́ tẹ́lẹ́gbẹ̀ ọwá dínkù ọwá tí ti kọ́ ọ̀kan ṣe é mọ̀ pé àwọn tribe kan bẹ̀ tẹ́ ń jà kéèkì wọ́n ń jẹ ní tútù wọ́n sì ń jẹ yíyan gbogbo ọ̀nà Taiwan àti a náà tún bẹ̀ gbogbo àwọn àti ọmọ wọn pọ̀ wọ́n gbọ́ àwọn Japan mara àwọn China nǹkan kan mara wọn oúnjẹ sosai kí sàwọn èfi jẹ nítorí wípé gẹ̀lìlì ló fi wá àwọn tàbátẹ́ tírìtì pé àwọn fàwọ́ síkú bàǹkẹ́jẹ́ bàǹkẹ́jẹ́ ni ẹ́ tàbátẹ́ pẹ̀lẹ́ dínú wọn àwọn tẹ̀sẹ̀ mú gẹ̀lìlì mẹ́wàá sí ìjẹ́lẹ́gbẹ̀ àwọn tí ń fẹnu bàǹkẹ́ jẹ́ fine ṣẹlẹ́gbẹ́ wá ní ọ̀nà ìṣẹ̀lẹ́gbẹ́ nínú ọ̀rọ̀ kejì àwọn tí wọ́n bá ní ìṣẹ̀lẹ́gbẹ́ àwọn ẹsẹ̀ wà tírìtì ipò gangan fún rẹ̀ ah. Ah, fẹnu bàǹkẹ́ jẹ́ òtí ìsọ pé àlejẹ́ o àwọn tí wọ́n pè lọ́lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní sóòn nìkan ni agbègbè tó wọ́wọ́ àláṣákìlá rẹ̀ ṣé èkú nìkan àbí gbogbo tó bá ti wá ní ìran rẹ̀ wọ́n lè lànà bí tó dá kò sí gbogbo àti wá ní aláṣúrọ̀ náà ní ẹ̀fẹ́ tó pè ní ẹgbẹ́ àfẹ́nú kìrìtì ẹ̀sẹ̀ aslan ẹ̀dọ́n ní ẹlẹ́gbìn lọ tí wọ́n sì ti yún ẹlẹ́gbìn kí ló ní ká mẹ́jọ wọn wọn ní ká máa ká wọn ikú òkété títún ní ká ní dàpọ̀ àti aṣọ pípò tó ní aṣí ṣáàkiri àwọn ẹ̀yìn ẹ̀rẹ́ ó yà. tí ó lọ́wọ́ wá sáà tẹ́ bá gbé ọwọ́ àgbàdo sẹ́kùnlé inú ìsẹ̀ ọ̀yọ́ wà bẹ́. Tọ́bá ní jọ́ jẹjọ́ wà, ibi láwọn ọjọ́ náà wà sí ọya bárakàlá fi èrè ìkúnlẹ̀ ìlànà ẹ́ ṣèṣúró kí ní jẹ́ ṣúró ẹni tí ó kí ní jẹ́ ṣúró sẹ́mà albàkọ́lá láti ilẹ̀ ọ̀họ́ báyìí ẹgbẹ́gbọ́ alẹ́kùnrin mọ̀sọ́lá Ọyọ́ ẹ̀túbẹ̀ ẹ̀túbẹ̀ ẹ̀túbẹ̀. Ṣé àgbókò ni? Ẹ́ ẹ̀pọ̀sí. Tí ń gbọ́dọ̀ báyìí, tí máa ti ń báyìí dá kọ̀ọ̀kan kọ̀ọ̀kan, ó jowó fún inú ìtàfàkùnrin, wọ́n mílọ̀ lórí náà kọ̀ọ̀kan tí máa ti ń dá kẹ́kẹ́ tí ẹmọ kẹ́kẹ́ ẹnu wọn máa ń gọmọ yìí wọn yìí sí ìrìn nǹkan ọ̀kan ẹmọ bí wọ́n ṣe gbódì lera wọn ó gbè mí ra wọn ọ dúró bíi pé wọn a máa lọ bá òkúta inú òun ó sì pa inú wọn wọn gbè síwájú báyìí tí wọn bá pata wọn wà pín bí èsì máa ń pín nǹkan àtiwájú wọn ó ti pín nǹkan tí èdè yìí tí ẹni tí mẹwàá tí wọn dọ àwọn ah, ọmọ máa ń sọ pé ń sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀dọ́ lọ máa ń tẹ́ ń dùn wọ́n mọ̀ pé kẹ́kẹ́ gbà fún kẹ́kẹ́ kẹ́kẹ́ tí ilé ìbàjẹ́ rẹ̀ ni wọ́n fura wọn tó bá ti tẹ̀ tẹ̀yìn yóò tún fẹ́yìn tó tún jẹ́ nọmba two tẹ̀yìn nọmba three tí ọ̀gá wọn yóò wà jẹ kẹ́yìn wọ́n máa ń dá ọmọ ló bí dákò bí sábà pa wọn torí pé wọ́n máa ń ṣiṣẹ́ wọn jàmá àtàdé. Salamu ọ̀họ̀rọ̀. Hmm? àtúntò ìjẹ́ fẹ́ máa púrúfù pé ọmọ ogun làwọn ó ń gbèsè owó lẹ́kú gáàdì ó ọ̀yọ̀yọ̀yà ikú ayé ìfọ̀fíṣẹ̀ rí kún rí gbọ́rọ̀ sí rí. Ó fẹ́ jọ ó fẹ́ jọ fẹ́rẹ́. Mhm. bó lo àwọ̀ tiẹ̀ sí rí. pẹ̀lú mẹ́tì ìgbà lọ́bọ̀ mi ọ̀kan lákọ́ mi ṣé àṣekọ́lá gbé òkú rí mi. mo ti mọ̀ pé òbúkú yọ ọ̀kan kẹta kan o pé èmi náà sá máa dá sí ajáwó kọ́. bóòlù ajáwó ṣe rí. Àlùbákọ́ lára sí làwọn ọ̀rẹ́ ọ̀yẹ́ jẹ́ kí ẹkùnrin ọ̀tọ́. Oòrùn dàbí ìdí àwọn ọ̀fẹ́ ẹ̀ láti máa ṣe ìgbà ọ̀rọ̀. Owó ní nǹkan. Sáà mọ́ mi lọ, àkà. Ìrọ̀rùn àkà yìí kí ni a máa ń pè hmm? dúldúl dúldúl ẹ̀dáwọn Tá a bá ti tá a bá ti wá sábà ti wá mú pé wọ́n tẹnu bà nǹkan jẹ́ àwọ̀ àpadà ní nǹkan mìíràn tàbà ní jẹ́ ń bẹ̀ nílà sí ní jẹ́ ẹni rí sí ọmọ jẹ́ ìyí jẹ́ ìkùtí títí báyìí ajẹ́lójú olé ṣé ẹ mọ̀ pé àwọn èkútí ẹ̀kọ́ tó wà dìfẹ̀nsẹ́tì báyìí ni ń gbé láti fi ń gbókú yẹn ń jẹ gidi ni o citizen kan kìí ṣe ọ̀tọ̀ ni citizen ọ̀tọ̀ ni ajẹ́ mo ti sọ yún o àwọn lajẹ lójú ńlé citizen lajẹ lójú ńlé tí wọ́n mú ọmú yẹn sí báyìí. <laughs> àwọn ikú tá à ń rí lé káàkiri kankan jẹ wọn. Hmm? ṣé ó kú mọ́ kìtì àbíyàn gẹ́gẹ́ dùdù kìtì. Thank you. شكرا جمعك لما ماي شاكري باي اواني زرافة ووي الاصل في الحيوانات الحل والاباحة الا بدليل fàhífù ládẹ̀lílà tàbà ti rẹ̀rì fàlìwájíbù albàkọ́ alẹ́lá asẹ́l ẹwọ́n afẹ́ bá ní pé o ní sọ fún kóso àrọ́fà ní jẹ́ lọ́bá ní ẹ́ kí ló mẹ́sẹ̀ mùsùlùmí yìí kí ló mẹ́sẹ̀ mùsùlùmí yìí kí ni kí ó mú sàbábà sí lórí mú nítorí pé ẹ̀rí wá lórí ti kíní o lórí ti kíní o torí pé ọlọ́gàn èyí orúdẹ̀ nìyẹ tí fi ń fa ó ní ìṣòro ń kọ́ ìṣòro àbúrú sẹ́lẹ̀ mo ní ìṣòro èmi ọ́ di ìṣòro ó ní kí ó sọ́jú kí ló sì fa asìlù yìí à lórí ẹ̀ او عليه ní فاروقا من هذه ومنها من قال sorry ìdí sẹ́ni blue moon. Uh, ọ̀rọ̀ àti ẹ̀mù sọ̀rọ̀ ẹ̀lẹ̀ kí ló tẹ́ tẹ́lẹ̀ àbúrò bá tó sọ ẹ̀mù àà ah, ah! èèwọ̀ ní èyẹ́ jẹ́wé àjẹ́lẹ́mù lẹ́sùn a tèmi o aláàsùn ìfìdínàbàtà gbogbo ewé tẹ̀yìn pátá yìí ìpìlẹ̀ lára wọn ni pé àláàlì ìgbìmọ̀ ìlà bìdẹ̀lẹ̀ ẹni tí ó pẹ̀kẹ̀ ìsálàálì ó mú dẹ̀lẹ̀ ìlú wa fàáìsù ládẹ̀lẹ̀ ìlà fàlúwájúbù albàfẹ́ tí ìbájẹ́ ìkú ẹ̀rí sí ti ilé wa kó omi súnmù àtìlẹ́ àdígbẹ̀ lílù mi kò tọ́kọ̀ fún wa nígbà àdẹ̀ lílù yẹn wá tẹ́ gbogbo owó èkú ni oòrùn àbí lórí ìtọ́wà gbogbo tó bá ti jọ mọ́ra yìí ọba ni ẹ́ torí pé owó okòrò àbúdẹ̀ lílù wà tó sọ pé ẹni tẹ́ bá ti tọ́wò nínú nábùtù àríkí nínú Thank you. من قال بناقض من نواقض الوضوء فعليه دليل أصل أن كل عبادة انعقدت بدليل شرعي ولا ينقلها عن هذا الأصل إلا دليل شرعي آخر فمن قال بخلاف ذلك فعليه الدليل فحيث لا دليل فالواجب واجب ولا كذلك العاصم هذا أكيد مغربي ẹ̀nà ẹgbẹ́ báyìí àti pọ̀pọ̀ ẹ̀nà kó pọ̀pọ̀ ní a máa kó pọ̀pọ̀ bòdì ní kálukú bá ń jẹ pọ̀pọ̀ orí ẹ̀là wà ní bá kúṣà yìí sáré ẹjọ́ tó lọ́rùn ẹ má jẹ́ àfi ìbára wa ṣòfò gbogbo ọjọ́ bá jẹ pọ̀pọ̀ fúlẹ̀ ká ẹjọ́ ẹ̀yọ́ wọn tọ́lọ̀ ara ṣe o yàtọ̀ ń wojú ara wọn àti pọ̀pọ̀ ṣe bí pọ̀pọ̀ ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ṣe pọ̀pọ̀ mọ́ níyọ̀ kì níyọ̀ àti pọ̀pọ̀ ó níyọ̀ àbí ó níyọ̀ lápapọ̀ ẹ̀sìn ó níyọ ṣùgbọ́n yíyọ gẹ́gẹ́ ni pẹ́rẹ́mù tí mo ní pẹ̀lú rẹ̀ nítorí pé gbogbo ẹmbá sálùmọ̀ làkọ́bà ti jẹni tó níyọ àlọ́rọ̀ rẹ̀ ti já ọ̀dà ìsìnlẹ̀ ó ní pé àlùwàlá ní tí ó bá ti pè ní ìbàdà ẹ̀rí ẹ̀sùn náà ni ó fi gbé bàdà ní tí ó gbé fún òpè kọ́ bẹ́ẹ̀ bàdà mà ẹ̀rí mè láàrí tí ó jẹ́ ẹ̀sìn táwọn bá ti fẹ́ ìsìnlẹ̀ àdẹ̀lì ìpìlẹ̀ ní pé tí wọ́n bá ti pè kankan ní ìbádà o ẹ̀rí ẹ̀sìn lè dúó ẹ̀rí ti dúó pé ẹ̀sà lọ́wọ́ sí ìlọ́pù ti sọ̀rọ̀ ìyẹn tí wọ́n bá yá àtúndà padà ẹ̀rí ẹ̀sìn ni ó jẹ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ àwọn olóò ẹjọ́ àmàlà lẹ́yìn bàtà kí mọ́ lóbi tàn níka àwa ni ọ̀dà ọbẹ̀ yẹn lépo àbí òlépo gbogbo ẹ̀ bá ti láyé ipò lẹ́yìn àlùwàlà àlùwàlà rẹ̀ bàjẹ́ kílẹ̀ rí yín nílá fi sọ kọ́ọ̀lá wáṣídà alùwàlẹ́ ètì ẹnu já àyàfi pẹ̀lú kẹ̀kàn òun náà ni láhìlì jazúrù ẹran tani ẹran ràkún iní so ràkún dẹ̀lú ìsú wà lórí ẹ̀yìn lẹ́mẹ̀lẹ̀ ìbìlá kólẹ̀kọ́tún ìjìnì àdéhùn sáfàrà bá ní tún dáadáa ní ṣá allah rahman nígbà tó lọ́mọ pé kí ọ̀rọ̀ kàtà bá débẹ̀ jẹ̀mọ́ra sáà kílẹ̀ ìgbà wọn. أوه. ما هذا Thank you. Yeah. ومن ادعى حرمة عادة من العادات من ادعى ẹni bá sọ wípé ìṣesí kan táwọn èèyàn ṣe láàrin ara wọn wọ́n fi ń para wọn lé ní wọ́n fi ń ṣẹ̀ṣẹ̀ ní ara wọn lónìí ẹnìkan bá dé ọba ní à ah, èèwọ̀n ní kàánì wá bóòlù sì jẹ́ wọ̀ torí pé aláàsùn fi àdá àlẹ́ṣẹ́wọ̀lẹ̀ ìbáhà gbogbo àwọn ìfẹ́sí tó ń kálukú ń ṣe ń gbùnmọ̀ ìpìlẹ̀ rẹ̀ ẹ̀tọ́ ni èyí tí ò ní gẹ́tọ̀ ń bẹ́ dẹ̀lílù ni ó wà lápẹẹrẹ ní john nínú ìdẹ̀bí pọ̀ wọ́n Muhammad ọ̀dọ̀ Abu Zainab ní ọmọ àbí ajípọ̀ fún ẹ̀lẹ́mú Zainab ọ̀dọ̀ àwọn ẹ̀gbọ́n obìnrin àmà ti bẹ́ ọmọ ìfíwá dẹ́gbà ọba fẹ́ lọ lé ọkọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó wù mẹ́bàá máa sọ lọ́tọ̀ jẹ́mọ́ ká ní ayẹyẹ كوانكو الأصل في الحل والإباحة عدد <laughs> أنا ما هو أعصر سنة أم أعصر صافية أم أعوانكو كن جليلو ما جري بوخور جوا مخالف يا أنت مخالف العقل وأنت مطالب بالدليل الأصل أدنى دليل على الناقل على الأصل لا على الثابت عليه yíyún lásìlẹ̀ ìlú ìkẹwò tó fi rọ́ ìrògbò àwọn fámílì rẹ̀ fara ìbalẹ̀ ṣe nìká ní ìṣọ́ ń pa nìká nìká gbogbo amọ̀kó ní agbogbo amọ̀nìkọ́ nínú ìṣláf irú ilé kẹwẹ́ ẹ̀ ní ní pọ́blẹ́mù pẹ̀lú ìrẹsẹ́ farabalẹ̀ ẹ̀ ìgbámú nínú islam gbogbo àmọ́ nìkan nìkan àbí mọ́sálà yẹ ìtìkáàbù tàà ṣe kẹ́yìn mo ti gbọ́ yé ààrẹ aláàrùn kó tẹ̀wọ́ yẹn ni mo ń sọ الأسل في العادات والتقاليد التي تعرف الناس عليها أنا سبحان الله يا ستي ستي أنا كبير يا برياجيو أنا أقول أنا لورانكو أنا أصور داني من أهم في دعوة أهم أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك kí ni hùkùn kẹ́yìn ọ̀bọ́bí olóbe dákò ṣe ń jọ tí bọ́ lọ ra sọ lọ́jà tó àbá ṣe papọ̀ sáńtà àbí lọ bọ́kà ẹgbọ́n mi ní ilé ẹ̀rọ inú aṣọ tí bọ́ wà lọ pàdé ẹ̀ padà tí mo ṣe ti dúpọ̀ ni àbúwẹ́ àbí ìjẹ́ra mi wà bọ́ọ̀ ní kí n já o ṣáàtúnṣe ẹ̀rọ ọ̀bá lọ o àwọn pẹ́ẹ́ntì mẹ́ni kí ni ẹ̀ ṣùgbọ́n lọ ìyàwó yàwó yóò rẹ̀ bá bá dákò yàwó yàwó ọgbọ̀n nǹkan tí wọ́n náà wọ́n wà láì sàbí ètò ẹ̀ àwọn nǹkan tí tẹ́mọ̀ pé wà tásàbúrò wà háyì nẹ́ni ní dé yìí sáàbà mẹ́lọ ẹgbẹ́ ìyọ ọmọ yẹn tẹ́jú dẹ̀ wọ́n mọ̀ pé kí nìkan ní ìlògbà ìlògbà ní wípé ah ìmẹ̀ mo mú jẹ̀lílà ọ̀dọ́ kọ̀rẹ̀ àkúyà ọ̀rọ̀ bí máa ń lọ mo dúpẹ́ ọmọ rí nǹkan kan ọwọ́ bí máa kọ̀ bí àyà náà wà sí ẹ́sra oúnjẹ láti lọ kún wọn níbi súnà kọ́ra àyà wọn ti lọ gbà yé lẹ̀ lábí ilé kejì síbẹ̀ àbí kẹta nígbà yàwá ń bọ̀ egbò àtẹwà ni ẹ sí. Ah! lọ́kọ̀ ìyàwó bóde ní sùsáàkì ní sáré bọ̀. Ah! kò ní fi bíbá bẹ̀rẹ̀ bí sẹ́yọ́ ọmọ mi lọ́ba lọ kó sínú búùtù àwọn ẹnjìníà lọ́ba bọ́nú agbádé ìgbó ní pé wàlá nàbí ọ̀dà fún ìgbó ní gbé ìgbó wọlé lálẹ́ nígbà àtàkìdé bí asùhánàlá subhanallah nígbà tí ànábì ń sọ̀rọ̀ nípa súnà ọmọ kò dákọ̀ ẹ̀mẹ́ ìrọ̀kọ́bíà in tí ó sì ṣe é pè ní bàdà fún عادة تعرف الناس عليها أو يتيم سيبو كتا إسي سوي سيقو لا فيها الإباحة إلا بالدليل تنك سيباني إلا الدو العادة التي تعرف الناس عليها سؤالها أبا gbogbo àwọn ọmọ kan hajj tọ̀fí ọ̀rẹ́ dẹ́dì wa sàráwà ní kọta ìkọlẹ̀ èyí tí náà ah, ní ọ̀dọ́ balẹ̀ ọba ni hajj tọ̀fí ọ̀rẹ́ ẹ̀fẹ́ títí títí títí ṣùgbọ́n àwọn ìkẹ́ yóò tẹ̀sí ọmọ ìwúrí sí ọmọ ìwúrí pẹ̀lú lónìí ah, hajj àdàbùn àwọn ti lè fi tààrùkọ̀ náà sọ ní ẹ̀ lára àwọn àdà àwọn ìfẹ́ sí táwọn èèyàn tí ó fi sọ́ra wọn pọ̀ títẹ̀ fi wà ní à ah, ìpìlẹ̀ tó tọ́ nípa àádá náà ni ṣùgbá ṣùgbẹ́rì wà lórí ilé wà anna al-masajida lillah gbogbo oríkìríkì ọlọ́ọ̀bá ló ní o ẹ gbọ́dọ̀ fi fún ẹlòmí àti fún ọba dẹ́dà tó ní kẹ bákan mo fẹ́ pẹ̀lẹ̀kẹ́ láṣẹ kọmọ kẹfẹ́ ní kejì ní ah obìnrin ìbá ní kọmọ sí bẹ́ẹ̀ fún ọkọ rẹ̀ ah wà gàrú tó ní pẹ́bẹ̀ ní ìlú wá lórí àádá yóò ṣe láìpàgbọ́ àádá rẹ̀ jù ìyà yẹn ibi tí ọmọ bá lọ náà mọ̀ wà láyé kìrìjù bàkíyà tí àádá ti àná àfihà bal hiya baqiya على هذا العسل سرقية بارك الله فيك الله مقدرا مجرم وقوة أغاق هوني أقوى عدو تاني برانك ṣùgbọ́n gbàtà wá kódé ní wá ń pé oyin ìwọ mọ́bẹ̀ o fún ọmọ ṣẹ́ mi bó ṣe máa dùn láti jọ sóòrùn ní dùn rẹ̀ ṣùgbọ́n ọgbóyẹ gbàdùn pé ah, káàkiri fi panu gbàdùn kí n pọ́blẹ́mù àti pọ́blẹ́mù pẹ̀lú yẹ orí ẹ ọmọ dé ẹgbẹ́ òfin fàánú ní mọ̀jọ́ àti ìrọ́bí mọ̀ ní kẹ́kẹ́ tó mọ̀ ní ṣe ẹgbà mọ́mú súnú àwọn ẹ̀kọ́ láti pọ̀ sílẹ̀ wọ́n jẹ́ àwọn pọ̀pọ̀ gbẹ̀ ní ìṣe ẹni kó márùn pọ̀ lẹ́ẹ̀kan náà sí ẹni ilé ọgbà oríṣi sísẹ́mù ni ẹ̀yọ lọ́ba ní fàálẹ̀ fún bá tẹ̀kì lásìkò látòrè lẹ́ẹ̀dẹ́ nǹkan sáwọ́ wá inú ọjọ́ lẹ́sí lẹ́sí lẹ́sí mọ́ bá bọ́ wájẹ́ sílẹ̀ lẹ́nu inú ọmọ tèkì lágbàríkà ọmọ tó bá ti fẹ́mọ̀ká lágbàríkà ẹ ti bọ̀ pé bẹ́ẹ̀rẹ̀ lọ́lọ́ ibi àkíkọ̀ kẹ́ńjẹ́ ọ̀nà ọ̀dà Thank you ẹni Thank you. ṣá ẹ̀fẹ́ kọ̀rọ̀ jẹ̀ gámẹ̀ ẹ̀fẹ́ kọ̀rọ̀ jẹ̀ gámẹ̀ ah, ilé náà fi bẹ̀rẹ̀ ní tààlì so ìwúlì lè kúlù wáhìdì mìdálẹ̀ 我明天。

من ادعى عبادة فعليه الدليل ẹn bá sì kẹ́kẹ́ lọ́lẹ̀ tó jẹ́ ìjọsìn agbọ́dọ̀ sọpún kó mú kíríwá ò ọni gbogbo díkírù tí ó máa dọ́lọ̀ ní ìfòkè gbọ́dọ̀ wà mẹ́ níwàtọ̀ àwọn afẹ́ẹ̀sìn bá dọ́dọ̀ ìbùtọ́líbùlé ilébì ẹgbù lẹ́nìkan pé kí ọ̀fẹ́ lọ sọ fún ní ìsìn intense yìí ẹ̀sìn kọ́ lélẹ̀ ẹ̀sìn kọ́ kìíní sí ọlọ́run tẹ̀wọ́n wúlò ọ̀dá àbẹ́sẹ̀ ìyẹn ti ń gòkè. Ah, àlìjámù bẹ́yìn náà wọ̀ríyádọ̀ ah. èmi ọ̀nà òbí wọn. sọ́yìn náà bá ẹ wá jẹ́ wà àwọn ohun ìgbẹ́fẹ́ jọ yìí náà ni ṣùgbọ́n ìgbẹ́ ìdí ní kílẹ̀ ń ṣe ìbádà ni.

ṣe ẹgbàṣẹ àǹfò mẹ́ yìí ṣe sọ́nà wà parẹ́ ni àbẹ́ sọ wípé aboyún ò ní bí wẹ́rẹ́ ṣàbánu hmm? wà jẹ̀ náà ṣàbẹ̀ ṣe rẹ̀ sùn kátó lè dá wọlé má ṣe ló pilẹ̀ rẹ̀ ṣé ọ̀dọ̀ ọlọ́run yóò sì lẹ́rì ìkẹ́kẹ̀ẹ́ dẹ́rù ọlọ́lárí dásílẹ́rì alẹ́bí mẹ́ yẹ́

fàháìsù làdẹ̀rí ọ̀yà ẹja padà ó ní kíríkà pàtí ọ̀yà ẹ̀kọ́kọ́ yọ fífò òkè ìná nǹkanlùkù ojúkù ojúkù tí wọ́n sáré ìrànwà náà ọ̀yà nǹkanlùkù ọbẹ̀ bí ó bá wù àyè gbà wà gbàgbà ọ̀yà ẹ̀mà ṣẹ̀ṣẹ̀ ọlọ́run bá nílọ wọ́n tún tún fi fọ́ aká bí kí ìjàmbá ilé ìjẹ́ tún ṣe iná ẹ̀mí èrè lórí rẹ̀ àti ah, bọ́ bá sì máa bá sì ka mú nǹkan kọ̀ọ̀kan ó sì sẹ́ntẹ̀lẹ̀ òmìnir àwà ní ma'rifatu hadhihi al-usul tufiduna fi al-baqa'i 'alayha torí pé ìdá law lam na'rif al-asla náà àní ma ń tọ́rọ̀ lù tí ò sí sára rẹ̀ barakallahu fik ọmọ mi o jẹ́rì ọkọ̀ wá kí mi gbogbo ń tẹ́lẹ̀ kẹba ti lè pè ní bàádà mọ́ sí ni asùlù ìbàádà sí ni asùlù tí ìbáṣe so àti ìlú ẹ̀rì lápẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá tí wọ́n bá jẹ́yìn ńlá ọba tí wọ́n bá gba nǹkan ti lọ́wọ́ ẹ̀ gba nǹkan ti lọ́wọ́ ẹ̀ àpọ̀nlé pátápátá tí wọ́n bó fi wá tí ó fi tí ọ̀fẹ́ ti tẹ́lẹ̀ ní wọ́n máa farun gbà. nígbà tí àwọn kùrọ̀ ṣe ma wá alùgbọ́bù ṣúgbà olóṣìlú lẹ́yìn àdáyà tó gbé ọkọ̀ lọ ó ti wá ń bí àná nígbà nígbà ah, padà yìí jẹ́kùn tòótọ́ ló ti káwọn èèyàn rẹ̀ lẹ́yìn tòótọ́ ló sàdéhùn fún apẹ́fẹ́ ọmọ kálẹ̀ lóyún nígbà pé àmì sáà ṣẹlẹ̀ fún ọkàn náwọ́ wà ní. tí kò gírọ́ mú ọkọ̀ yóò gùn ní ọwọ́ àlẹ́bí ò dẹ̀ kọ̀ fún ẹni tó fẹ́ ṣe kí ní jọ àádà àwọn ni tí a máa ń ṣe fún ovama ṣùgbọ́n gbogbo wọn gbà náà gbogbo ẹ̀dàgbò èṣù ìdàmọ́ lójú wọ́n ń fojú pé ànábì fẹ́ ìjọba ọwápò ẹgbọ́n tí a sọ fún mi pé wà ń torí ìdù múlìkàn mọ̀tàwíjùkì ló ti wà nínú súnná èsù ni láti máa fi gíftì darí ọpọlọ èèyàn kúrò níbi téèyàn bá dúró sí wà inni mursilatun ilayhi bí àdíyàtí fanáhùnbíràn bí màá yọjú ìmọ̀ sálẹ̀ ìyàwó àǹkan fún Suleiman nígbà wá fi irú ìwọ̀n lu àrẹ̀bí Suleiman kí a ń tèmi àti ẹwu àfà dáadáa ṣe ń lọ́kọ̀ tí a bá ní kọ̀lọ́kọ̀ náà ẹ̀mọ́ rẹ̀ tí a bá ní lọ́kọ̀ wọ́n ní rú wọ́n ní ìjàpá báyìí ni kọ́dà àwọn tó mẹ́ sí bútù ẹ̀lẹ́ni kọ́ bá tó mẹ́ gbóná wọ́n láti àtẹ́rìntà lámẹ́ ẹ̀jẹ̀ àbáwá ọtímà àwọn eré àwọn onígbé ẹ̀yìn bẹ̀rẹ̀ ní àmújì wáṣọ́ ní ìkà ní ìjàbà wọlé ní járí ìyàdọ̀ ẹgbẹ̀ báwo ni tó ní nǹkan ọ̀sẹ̀ ní nǹkan ọ̀sẹ̀ ìjàbà wọ́n kẹ́nìkà ìṣesí ayé ni tí a bá fẹ́ mọ̀ pé intense iṣẹ́ tí ń wáyé ní abẹ́ ìfi wáyé ẹ̀bùn wọn ti fi tí èèyàn ọ̀bà sì fi wáyé tẹ́lẹ̀ wọ́n a máa fi kọ̀ọ̀dúsù yẹn kó sọ́rí fẹ́jẹ̀ blómù kó ń kálukú ọmọ múra rẹ̀ lẹ̀ dé gbogbo ọmọ fẹ́ dúró tọ́lọ́hùn tí a tọ́ bá ti di pé wọ́n ti rí wípé ọkọ̀ àǹdì bá ti wà fún ayé náà ayé lè kọ̀ǹfì yẹ ṣé bẹ́ẹ̀ ni tí ń péjọ lórí ọ̀rẹ́ pé àwọn fi ẹ̀bùn rẹ̀ sí

so ṣó ń

iṣẹ́ sí pèlé mo fẹ́ bá ń kọ̀ǹgà sí mi wà mà ní dàá haqqan min al-huquq ala ghayrihi fa alayhi bid-dalil لأن الأصل براءة الذمة ọ̀rẹ́ kí bá yín gbò náà tàbí káṣí báṣí ẹjá kò ń fẹ́ǹsì bí ẹjá sọ́rẹ́ àmọ́ fẹ́ǹsì من ادعى حقا على غيره من دين أو غيره فعليه بالدليل لأن الأصل في الحقوق المنع براءة براءة ماذا؟ لذلك كانت البينة على المدعي واليمين على من أنكره لأن الأصل مع المنكر ومخالف الأصل المدعي وهو المطالب بالدليل هذا من حديث من؟ ẹ̀yìn yájú fi ẹ̀bùrù mọ́mọ́ torí ẹ̀kọ́ ń kíláàsì mú nígbà tá à ń sọ̀rọ̀ nípa kọ̀sáàmà kẹsàmìnà bísímà nígbà tá à ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ṣe ìǹkàrù kọ̀sáàmà bìdíáyà annaha mukhalifatun lima arafnahu min asli ash-shari'a لأن الأصل ألا يشهد أحد إلا على ما علم قطعا أو شهد حسا هذا من حديث ابن عباس والحديث مخرج في الصحيح المسلم سيبيا ما يلي هنا بتاعك ااا من آه، تبعي كم آه، جملة أصل أصل وصول صول دم منو هذا كيو أنا دليل وهذا مقال أصل في النباتات على أصل في النباتات يبين لي بوبون كتير ولا يقولني بريه كان كانت او بحريه يا لا ojú omi ti wù ní o yálà olè ti wù ní o alìṣílù wà lè bá hà ó ní asìlù lára wọn wà lẹ́bí kọ́lákọ́lákún máa fi láàrù jẹ́ ní àà ọlọ́mìn gbogbo tí ń bẹ lórí ilẹ̀ pátá mọ̀dá fún ẹni ṣe ẹ̀mọ̀ pé tí ọba mọ̀ pé jẹ̀lú ìlú ọyọ̀ àwọn kẹfọ́ mẹ́ yóò ní àkàkiri afẹ́sọ́ mi tí ń bá jẹ́ ogun lónìí ebi tọ́lọ́ ló ń dáfà lónìí mú kó papọ̀ Ah, ọba dẹ́dà ọba ìmọ̀ni ọba kí ni o ṣé ẹ mọ̀ pé èyí a máa ṣe dágbára yìí ọ̀nà ẹ̀ka ah, èèbò náà ló tó tírélà jọ ó ní odò mọ́yì wọ́n fún Mr. John Mr. John no no no no no no please please please please break your Mr. John họ kò sínú òṣìṣẹ́ ọlọ́run fúra lágbómi kaná àtúnsáfún Nàám. Fúnra wa láti iná sí gáàsì. Àwọn olè sáfún bá. Alágbẹ̀dẹ̀ rọ àdàtán, wọ́n dojú ẹ̀kọ́ ń gán tọ́bọ́. Ọba nílá ni ó wò. Ó dáa kápú gbogbo àpátá làwọn òbí wa ń bẹ̀rẹ̀ ilé ní àgbàbá ti yà ṣe lè jù ẹ̀yìn ìbí Ayé. <laughs> bẹ́ẹ̀ gbogbo ewé pátá ọlọ́run dà fún àárín ṣùgbọ́n ẹ débi olóyìn ẹ̀mẹ́dẹ̀bi olóyìn ọlọ́run ló ní gbóná ìjọba yà mẹ́jọ bẹ́ẹ̀ kà mẹ́jọ bẹ́ẹ̀ fine èyí táwọn ìbá wa mú papọ̀ tẹ́ni yọ́ máa ṣògùn tajà pẹ̀lú ẹ̀rí pé ṣùgbọ́n ló ló ń dagun ẹ̀fún wa kí lẹ́rì tá a fi kọlu àwọn yẹn náà. من عقده عقدة كان أو تعلق تنمة Yeah. Ah. So clear about that. الأكل الحمد لله في الحيوانات يتلعب يبقوا يانكو نباتات من تكون حيوانات لي برية كانت بحرية أنا كل ده أنا كوري لي فركورومي الحمد لله أسلم الله على دبوا gbogbo ẹranko tí bẹ̀rẹ̀ ní odò gbogbo ìtí bẹ̀rẹ̀ ní odò tí bẹ̀rẹ̀ lẹ̀ ẹ̀tọ́ gbogbo wọn ìpìlẹ̀ gẹ́gẹ́ nù ìpìlẹ̀ ní pé torí fún ọ̀rọ̀ sọ pé wọ́n lè rí kọ̀lákọ̀lá fún lọ́pìlá ọ̀bì jẹ̀míà nàbàtàtì mọ́síládì náà ni ọwọ́ àti ti jẹ̀ ní àìsí ah, gbogbo ẹni tí ọba gbàdí ìfì mọ́kúrà ní kò rí ìsìlámù sí o jẹ̀míyà ni bàbá ológun fi sáyìn gbóntí fi ó ní àfà èmi náà kí kọ́dà mọ́ gba ṣàdá bí mo bá wá ń fi ọtí ìlòsẹ́ lónìí mo lẹ́rìí ṣùgbọ́n ọ̀nà sọ̀rọ̀ fún bàkàrà ẹ̀ ti mọ̀rú wọn wọ́n ni wà lẹ̀ sí alákàlàkún ẹ̀yẹ̀ mẹ́fìlá bí ẹ̀gbọ́n tó ṣe gbẹ̀mí àá ẹ̀ ṣùgbọ́n nínú ẹ̀lò òwúrọ̀ wà kọ́lákọ́lákọ́ náà nínú ẹ̀mẹ́mú wa láàrín láàrín lọ́lọ́ ẹ̀ pé ilé ìjọba tí ó bá Ah, tí àkànbẹ̀ iṣẹ́ rẹ̀ sàdéhùn pé màá báyìí mo jáde àákà màá fún kẹlẹ̀ ṣe photocopy rẹ̀ torí ẹ̀ lérí à ń pè ní fíkù nkárì lèmọ́nkà ṣé ẹni tí òpin lẹ̀ kí tọ́ka dàáfà lójijì lẹ́sẹ̀ máa sọ orúkọ eré yàn tọ́lùbìlì nínú náà sàǹfààní fún tọ́lùbìlì ilé mẹ́rin kíni ló ṣe àǹfààní fún. ó yẹ kó bá ṣe mi ò lè bá wọn sí mọ́lá láì tí wọ́n rẹ̀ sọ́rọ̀ bàbá ìmáàmù òdù àrẹ̀gbọ́n bàbá ìhòdù dédé tó fífún mi ìtumẹ̀ ní ẹ̀ wọ́n yẹ́rù sí tọ́rọ̀ láyé gbọ́nà nìyẹn ẹ̀kọ́kọ́ wù dáadáa kápára wa bá ní ọ́ kájúdó mọ̀lú kankaná bá sì tún sí ọ̀tọ̀ kápẹ́ ìsìlú n tó wí n tó bá ti rí bẹ́ẹ̀ lótìtọ́ kí lójú sí èmi àti subhanallah an sat salih wọ́n àgbọ̀rọ̀ tó ń dúró ní bọ́ọ̀tọ̀ wájú ní bíyà mi but àti ìbọn ti dé láàárọ̀ yìí láti ọ̀dọ̀ ọ̀rọ̀ àti bàtà náà ni mo ti dé ọkọ̀ owó kólúkóòtà ni gbogbo fámìlì ẹ̀ṣẹ̀ mẹ́mẹ́ náà àkíláàtù ní ọ̀gá ìgbìkan wọnú ẹ̀ ní kọ̀ọ̀kẹ́kà òtìgbò ń bí dí àjẹ́gbò ó sáré nínú wọn lágbàjá wa ní ìtàkùnlé wa ilé ìjọgùn ilé ìṣẹ́gbẹ́ nípa pọ̀ sásán gbogbo ẹ̀fọ́ rẹ̀ náà kọ̀kọ̀ kan pa ìwà tó ń bí dí àpapọ̀ ọlọ́kọ̀ gẹ̀ẹ́wó kí ni ọ̀dà tí ó ń bí dàbá wá mọ́mọ́ wá fún ọkọ́ pé gba ọmọ ìbá akọni kí wọ́n gbọ́rọ̀ bá sọ́rọ̀ sí mọ̀hámálà pẹ̀lú so dáwọn kẹyẹ sí ń tẹ̀lé àwọn tí wọ́n bá wọ́n láti kó wọ́n mọ̀ kílé káàkiri ẹgbẹ́ tó mọ́ àádà kan wá àwọn pé àwọn àádà kan bẹ tó jẹ pé kátó rí gẹ̀ nílò ẹ̀sìn gan sí ọ̀dá inú ìyẹn ẹgbẹ́ ìdún tó sì kúnlẹ̀ Yorùbá yìí kọ̀ wá bọ̀dá rẹ̀ lọ kọ̀ wá ń tiẹ̀ lọ kọ̀ wá jẹ́ pé kọ̀ ọ̀kànlẹ̀kùn fún ní ojú kò kò tú ọ yàrá ní ọmọ lọ́sí lẹ́yìn tó sálọ́mà báyìí ìgbìmọ̀ wọn lọ́wọ́ bọ́bọ̀ mọ́ ń pálọ̀ bọ́bọ̀ akẹ́kẹ́ ń pálọ̀ bẹ́ẹ̀ ni a máa bọ́ kọ́ akẹ́kẹ́ ń pálọ̀ kàmíṣẹ́ ló yàrá ní ọ̀rẹ́ náà máa ti bẹ́ gbogbo tẹ́yìn náà sọ yẹn sílẹ̀ ti gbàgbé pé aláàsùlù fi làádá àtàkọ̀lìd alìṣílù wà lè báhà àmì ẹ̀ṣẹ́ sísàwà ẹ̀ṣẹ́ sẹ́ kasuwatu nọ́ọ̀ yá ayọ́ ìdàmàlà lè yá dínkùmù lèdínà malakati àìmánù wọ́n lèdínà lámì yẹ bulugul hulma minkum falata marot min báàdì sọ́láti lè fajiri wà ṣí mẹ́ta bọ̀ rúnà sí yábàkún min àbùzọ̀ hírọ̀tì wọ́n min báàdì sọ́láti lè ṣáà ó ní sars ẹ̀wá yẹn dáadáa táìmù bu amọ̀ lọ sọ́dọ̀ táìmù kí ni o mi bá sọ̀rọ̀ láti mi bá sọ̀rọ̀ láti fàájì rẹ̀ ni ó ní sars asìmì máa ń tó wà ọmọ lọ́sọ́dọ̀ wọn ní bá dé ìbọ̀yìnrọ̀ náà ní sars táìmù tó lè lọ kò tí ẹ̀jọ́ mọ́ kankan náà táìmù tẹ́ta yẹn ata asiri mọ lọ kí mẹgbẹrẹ tó wọlé ya ayyuhal ladina amanu la tadkhulu hatta tasta'nisu olùstáàz ṣe lè bọ́rọ̀ àmì ìfẹ́lẹ́ mi wọ́n lọ́mọ́ tilẹ̀kùn ìlàlẹ́yànà so gbogbo àwọn nǹkan ọba dẹ́dà tó dálà káyìbó sí dáhùn ó ti pèsè gbogbo ìdáhùn fún pọ́ẹ́sà tí làkáyèrè máa gbé wá tó náà rò pé bákan ló rí ṣùgbọ́n tó dọ ó kápá rẹ̀ èèbò ló ṣe kọ̀mpútà tẹ̀ sí kọ̀mpútà tó ju èèbò lọ. bẹ́ẹ̀ni èèbò ṣe rọ́bọ́tì ó kó bọ̀ lé lọ èèbò náà lè dúró mọ́. He said, disconnect the wire, disconnect the wire, please, Mr. John. Pẹ́ẹ̀nì lásán, agbára ń pẹ́ẹ̀nì ọ̀ká, ọkà fún ẹ̀kọ́ ni. Èyí ni a ti sọ fún ìjọba, àwọn ọmọ tí wọ́n ń wá lógbùmọ́sọ̀ pé ń lò ń kó wọn òfúfúrẹ́sẹ̀, ó sì lẹ̀ká àti sẹ̀kíríàtì, ó sì fi ọ̀tún kìrìkà gẹ́gẹ́fà rẹ̀ sí ẹ̀bẹ̀ rẹ̀ fónàmà àtàdẹ́ẹ̀sì ó tó wá sọ pé tó wáyé pé wọ́n wà ọ̀sẹ̀ kan ò rí òun òun gangan bọ̀ níbi tó lẹ́kẹ̀ ní ìbọn tó bá dìjọ́ mẹ́sàn àbọ̀lọ́rọ̀ abábìlọ́sì gẹ̀ẹ́tù ògbèrú ọwà mú àwọn tí wọ́n ṣe tíìtì láwọn àwọn àrígbáyé wà lóògì ní owó. lóò wo sọ pé wọn làbá gidi ẹ ń bá lóun ní òun wàhálà ebi ẹ náà rí ẹ wọn sì fi wọn ẹ kò tó tó ṣe kó ṣe tó lé nínú eléyìí ọlọ́dàkùsánú wa o ọlọ́dàkùsánú wa o ẹnìkan ọba adẹ́dà nìkan ní lágbára rẹ̀ kàńtọ́dá inú fi jẹ́ pé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin lórí yín pé wọ́n ní olúwa dé ní ẹ̀tàn agbára ò sì ká wọn mọ́ hmm. ó sì ra rẹ̀ mú kí bẹ́ẹ̀ ni wọ́n sọ fún ádámà nígbà tí ó fi ara sí sẹ́yìn ọ̀kan nú àwọn igi ńlá lọ́gbà Édẹ́nì ádámà níbo ni wọ́n wà tójú olúwa ò fi rí ẹ síra rẹ̀ hàn mí jẹ́nlẹ̀mẹ́n yàrá kò sí wà á pa. Ah, jẹmọ́ orí ipi náà lọ fa gbogbo ọ̀tẹ̀tẹ̀ báyé sí o ayé náà ni ayé ọ̀fẹ́ ni ayé ọ̀fẹ́ ni orí ẹ̀ bá pé mhm. ayé ọ̀fẹ́ kí ni o ṣe bí kòsí kòsí kòsí náà wí nígbà tí ìdájọ́ tó tóbi ní òun ọ̀bọ̀n ti kọ́lé ẹ̀sẹ̀ àwọn owó rí rékì wọ́n fẹ́ kọ́lé wọ́n fẹ́ ṣe kí ni nǹkan kí àwọn èèyàn ò sì gbá tọ́pọ̀ lọ́wọ́ wọn three thousand four thousand five thousand nǹkan kan nǹkan mi ìdí ni pé kérú ọ̀sán pọ̀ ilé náà wà lọ́bẹ̀ ẹ̀wọ̀n tí wọ́n fún gangan kọ́ bí wọ́n mọ̀ owó ẹ̀fẹ́ èlé lówó òtò ń bẹ̀ ẹ̀ẹ́dẹ́ bẹ̀rẹ̀ ilé ẹ̀fẹ́ ojú ẹ̀rẹ́ ẹ̀bẹ̀rẹ̀ دكتور الأصل البقاء على الأصل حتى يرد الدليل الناقد وقد فهمنا هذا الدليل على أنه لا يخرجنا من هذا الأصل إلا مع هذه الجزئية فقط فما عدا ذاك باق على الأصل وكذلك إذا عرفنا أن هذا هو الأصل لا بد من الثبات عليه وكذلك لا نطالب نحن بالدليل وإنما المطالب بالدليل منكر الأصل ومخالفه والذي علينا أن نعرف الأصل في كل شيء الأصل في الطعام الحل والإباحة أستاذ láti adélé ní 8:30 bí ẹlẹ́rìn àríkẹ́ kí kankan bọ́nu ẹ̀tí sẹ́lọ̀ òun. a sì ń wọ́n wù mí yọ wọ́n wù mí yọ kí ni tiẹ̀ nígbà tí òfin kọ̀ọ̀kọ̀ èèyàn pariwo ebi èyí sọ pé òfin ìgbà mẹ́rin mi ṣó ń gbọ́ àwọn nǹkan yìí òun náà nìpìlẹ̀ tá a fi lè máa. kátàkárà kí ni asúlù ń bẹ báà àwọn kan sí wá sí ju ní àwọn ní àwọn ọ̀pọ̀ òṣèré ká sọ táwọn èèyàn ọmọ inú ẹ̀sìn gbogbo ẹni ẹlẹ́ àpáta tọ́bẹ̀ ìgbẹ́kọ̀ lórí tọ́wà lábẹ́ bíríjì wóròdù tí ń tà kìí tí ìdẹnubìnú ọlọ́run ṣùgbọ́n tọ́kùnrin bẹ ìyàwó bí ọ̀tọ̀ bá tà fọ́kùnrin ọlọ́run ẹnikẹ́ni inú ẹlẹ́ àpáta tọ́bẹ̀ wọkọ̀ gbóró kẹ̀ẹ́dẹ́ ní ìbínú ọlọ́run tọ́wọ́ pé kìkì obìnrin bẹ́ẹ̀ ṣùgbọ́n tó pé nǹkan báyìí lọ wà ń bẹ̀ méjì mẹ́ta ọ̀daràn torí pé nǹkan kan kóónú pẹ̀lú ọkọ̀ ọlọ́kọ̀ ẹni ẹlẹ́ à tọ́wọ́ ló lọ gbàṣẹ́ ọwọ́ ajẹ́sẹ́ tíṣà ṣíṣùkú náà kọ́ owó kìíní èmi gọ́ ọmọ pàrọ̀ àmúlù tẹ́lẹ̀ afáwọ̀ àgbà kan ọ̀dà afáwọ̀ àgbọ̀ ní wọ́n ṣe wá nílò sí pẹ̀lú ẹ ìlú nìkan ni ní sì wá sí wọn akẹ́wọ̀n kankan jẹun àbátí jẹun mo jẹ́ ìjọ dáadáa ìfà bẹ̀rẹ̀ mú àti bàbá gbọ́ ọ̀rọ̀ tí bàbá ń sọ yìí ká wípé ọ̀rọ̀ ẹ̀fẹ́ ni bàbá wo pé bóòrán sí lè gbọ́rọ̀ kalẹ̀ tí ẹ̀há ò fi tóbi lẹ́nu àwọn obìnrin wa torí pọ̀pọ̀lọpọ̀ wọ́n ti fọwọ́ dẹ̀ngbèrè mú ẹ̀há ìyàwó tá a fẹ́ sínà líkọ lómi yóò rí ìfẹ́lẹ́à bákan náà nígbà tá a dé ara àwọn obìnrin kìtìkìtì tí wọ́n ń ro àmàlà lẹ́kùlé tọ́pọ̀lọpọ̀ ìwé ìfẹ́lẹ́à àmàlà náà bàbá náà ń jẹ lọ́yìí mo sì mọ̀ pọ̀ náà lè jẹ́jẹ́ ọmọ náà ah, bàbá mú èlè ọkọ̀ fílẹ̀ ọba tí yóò kó tó kúrò rẹ̀ nílé mo ní ah, àbámúlẹ̀ ẹlẹ́ẹ̀kejì lè ń jẹ lẹ́yìn ó ti parí alákọ̀ọ́kọ́ ó sì mọ̀ pé ẹ̀rọ ti ẹ̀rọ lọ gbogbo ẹ̀ ilẹ̀ ákẹ́rì mọ̀ọ́dún kọ́ńtà kọ́ńtà kí ni ẹ̀kàn máa kàn máa wà wúyẹ̀ tí wọ́n máa jí ogun nǹkan gègé ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé kọ́kọ́rọ́ rẹ̀ bá ti wà lọ́wọ́ tí n tí wọ́n fi kọ́kọ́rọ́ sí ẹ̀yẹ́ ń jẹrẹ mẹ́yì n tí wọ́n fi kọ́kọ́rọ́ sí òní ẹ̀lẹ́ ń kú mẹ́yì n tí wọ́n fi kọ́kọ́rọ́ sí òní wọ́n ń rúrù kún rẹ̀ wọ́n lè wá fi alẹ́ yẹ́ yọ̀ lọ sí wa kọ́ídà tó wá ń tẹ̀lé kọ́ídà ilé kọ́ídà náà wà kó mọ̀ ní ti mọ̀ sáà gbọ́ dárúsù yìí àbí náà. Hmm. Hmm. Ẹ̀hẹ́ sẹ́mi fún náà. Sẹ́mi fún mo ti fa àwọn nǹkan tẹ́lẹ̀ lọ kọ fún ayé mi nínú náà. Nígbà láti túbọ̀ àdísì àlásùn ti mọ̀ fún tí wọ́n bá ní ẹ̀tọ́. Á sì ní ìsìn. Obìnrin mo lọ. Ìmọ̀ rí ọmọ rí sáfàfà abú Abu ń di àrọ́ lọ́wọ́ ilé o torí mo ṣe ti pè lásán ta lẹ́yìn o èmi náà lèmi náà èmi lẹ̀ ń wé sísàtẹ̀ gínàrí ìbò ọmọ ìyá nígbà ìsìnlẹ̀ rẹ̀ gbogbo ní burúkú sókòtò yóò bẹ̀rẹ̀ ìsìnlẹ̀ rọgbà gbogbo oúnjẹ àrọ́ lọ́wọ́ yóò ẹ̀tọ́ ni ẹ̀rọ ẹgbẹ́ sọ̀rọ̀ bá débẹ̀ ẹ̀gẹ́gẹ́ bí mufti ọgbọ́rọ̀ ẹ̀nà tí ẹ̀lẹ́à ọgbọ́rọ̀ ẹ̀nà tí àfà yẹ́yà gbẹ́rọ bẹ́ẹ̀ bá jẹ́ ẹ̀dá sí àfọ́ òkú mi ó àwọn bá béèrè pé tí ẹ̀lẹ́ àyẹ́rí aláwọ̀ tí ẹ̀rí ẹ̀rí jẹ́ ẹ̀lẹ́à bóò ni àfà sì jẹ́ sí ọmọ lókè ah, ah. kúkọ ojú ọ̀rọ̀ wọn aláàfin ìlú ìṣòkú kí n pé mo ní ọ̀rọ̀ ẹ̀tọ́ kan lọ́dọ̀ yìí mẹ́mí ìrìn kò sí tọ́jọ́ àbí ṣílù ìlàbí jẹ̀lì pọ́nrẹ̀ kí wọ́n lọ́gbà àfà àbúrọ̀ kí bá ṣé ìyàwó ní kọ́ yìí ah, èmi náà sọ pé parọ́ kí n fi lè escape ààrẹ dì sọ́ra so dẹ̀lì zawjiyya ó ti wọ́ alákùnkùnkù ẹ̀kẹ̀lẹ̀ rẹ̀ kára yọ́ àìsàfí bá mú wá mílíọ̀n mi ẹ̀rẹ́ tó yẹ lójú àwọn èèyàn ó ní àfáà kìí ní ah, <laughs> ẹ̀ẹ̀gbẹ́ owó ẹ̀rin gbé mi ló báyìí mọ́lẹ̀ bóò ní wá mílíọ̀n sí pàípọ̀ ọjẹ́ lówó ni kí lẹ́jọ́ fà púpọ̀ olóǹtì ní ẹnikẹ́ni tó bá kọ́kọ́ jáwọ́ bí tàwọn ọjọ́ wá mílíọ̀n lẹ́nu kẹ́mẹ́ ní iye kẹ́mẹ́ dẹ́sẹ̀ ẹwọ́ ẹ̀sì ẹ̀sẹ̀ ẹ̀sì bẹ̀rù ọlọ́run ní ẹlẹ́bi tí ń jìnà wọ́n lábí kò sí ìdọ́kà mi ò lórí ọmọ ẹ̀ lọ kọ́nà kò fẹ́ lọ parí alẹ́ ń bá kọ́kọ́ kọjá wájú tàmí lẹ́yìn ọjọ́ mi ní one million naira mo fi síwájú bẹ́ẹ̀. ẹ̀bá rẹ̀ sí mi àmọ́ eré ìbọn ẹ̀yẹ́ mi gbọ́n mọ́ sẹ́wọ́n jẹ́ àmọ́ eré ìbásíkò ni mo fi ní bàbá ẹ ní ojú ọ̀nà bóò ni àbá ìṣẹ́jẹ́ sí mi ó lè mi ọ̀mọ́ rí o ṣùgbọ́n lẹ́bùsẹ̀ mo ti mọ̀ bọ́lọ̀ mi dá kí n tó lọ sùn mo sì kíṣẹ́ ìtẹ̀lá rẹ̀ ni pé ẹ má kọ́kọ́ kọjá wájú ta mi láàárọ̀ láwo ń dá wọn mílíọ̀nù náírà lọ́wọ́ rẹ̀ ṣé ẹ mọ̀ pé ìjọba gbọ́ ti mọ̀ wípé new system dájú ẹ̀sùn ṣe kí ni o ṣẹwọ́n mọ̀ wípé ágìtọ̀ títẹ̀ wípé èmi ọ̀jọ́ lówó àwọn oníwọ̀lùwé asìlù alìmúnkìrù máa wùlẹ̀ asìlù ìlú dẹ́yìn hak lórí rí ẹni tí ń sọ wípé ò ní ẹ̀tọ́ lọ́wọ́ ẹlòmí onímọ̀ kọ́lùfù asìlù bọ́ni lẹ́dí yóò tọ́ lábù bí dẹ̀lú mi nìkúnà ọ̀dà kò burú kí ẹ̀rí rẹ̀ tó fi ní wá mílíọ̀nù lọ́wọ́ wọn olóòlẹ́ bá kọ́ bọ́wájú ta àwọn kọjá ọ̀rọ̀ rẹ̀ yíya ní wá pé ìgbẹ̀rẹ̀ sí fámílì yìí ni wọ́n oníbẹ̀ẹ̀lú ẹ̀nà kọ́ oníbẹ̀ẹ̀lú bóò ní hálì wọn kò sí ń ta fẹ́ fi wọ́n sápò làárò mi ó ti tó gbà fún ẹ̀rọ ìgbàgbà rẹ̀ ẹ ṣáyọ̀ǹda wọn fún wa ẹ wọn ò lògùn wọn mọ́ ni so àti àmọ́ ṣọlá jẹ́ pé kọ́rídà yìí sáǹfààní pọ̀ fún tọ́lú ilẹ̀ ilé mi ọ̀rọ̀ ẹni kò lè gbé lórí ìpìlẹ̀ ìpìlẹ̀ ní kásámọ̀ fátíwẹ̀ ẹni kò sí lórí sọ́ọ̀nù jọ̀wọ́ gbogbo wa ti jọ gbọ́ yìí wípé àlè máa wò mọ́ra kó kà máa lọ bìdú ní jẹ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n kára bí ètò máa lọ ó fi wá sórí kìtàbù àti súnnà ó sì pèpè sí bí a lè fi sọ́ọ̀mù bí yìí wà ní ti hàjì ìgbà ìyẹn ò ní aṣílù gbogbo ẹ̀wọ́ àdàbò sí dà yìí kí ló fà káwọn àfáà fi ń gbé máìkì lónìí ipe ẹ lọ dìbò kí ló fà tí ẹ fi wá dáalé lórí unity àṣàṣìrí ti ń bẹ ń bẹ òun náà ni pé tẹ́ ẹ bá ti lọ papọ̀ ìjọba ọ̀dọ̀wọ́ yín tíjọba ìbá sì dọ̀wọ́ yín tí wá mílíọ̀n bá ti ń jẹ́ tó àwa mùsùlùmí tí wọ́n bá pín pín pín pín pín pín pín pín pín pín fífi náà lè mọ́ kàwọn. ṣùgbọ́n tá a bá ń fọ́jú ẹ̀ pọ̀ tá a yọ lọ tí wọ́n ní sẹ́yìn òkúta ẹ̀ bá wà papọ̀ wá mílíọ̀n lè bá gbà ṣùgbọ́n mi ò pé wọ̀n nìkan lọ dá wáyé a fọ́n fifty thousand bá ń kọ́ ní à ló pé o bàbá wà papọ̀ náà gàgẹ́rẹ́ fífi náà ò lè kàn mí. gbogbo ẹni tó bá ti họ́ láfàá ká ní tihad kátó bóòdì ìjì ìbẹ̀lẹ́mì wọn ìta àbádàpọ̀ ìṣọ́kàn rẹ̀ pọ̀ ṣùgbọ́n tó bá fọ́ọ̀kọ́ ẹ̀sìn lọ báyìí wọ́n dà fún lélẹ̀ in tó sì ẹ̀ká gbà ní 1 million ṣùgbọ́n 50,000 ọkàn òun in tó bá wá rí kóhùn ọ̀dá láti bẹ̀ in tó bá jẹ ìyà náà ṣùgbọ́n jẹ́ ìyà inú ọmọ báyìí àwọn fásitì sọ pé ká lọ dìbò ká ṣe nǹkan nǹkan àwọn mọ̀ ní aṣọ wọn ò sì fi ìfẹ́nu sọ ṣùgbọ́n ṣé bíìlù tí ń sọ sí rí nù àáfàá ni ó ti fatiwa fún yàn wípé ṣùgbọ́n nílùú tí a o èèyàn dàbá èèyàn dàbá èèyàn dàbá tó débẹ̀ o nítorí wípé ó ti lú ààrí ìbẹ̀rẹ̀ rẹ̀ fọ̀ àwọn láti fọ̀ fúnra ẹyọ afọbajẹ ẹbẹ pastọ kiri kankan kankan àwọn kiri kankan ẹ asájà àti nǹkan àti ẹ amọ̀ ìjára wọn kankan iná láti wọ́ o inú mi yẹn ní àwọn afáwọn ní oṣù fatuwa lágbàáyé. afáwọn ní oṣù fatuwa ilé yìí fọwà kí wọ́n dá akọ rẹ̀ kí wọ́n sì gbìtì àrẹwà kákà pé àwọn ìdílé Nàám. Ìyẹn ló pèpè sí. Kí ló kí ọkọ̀ tọ́lù pẹ̀lú báàbò? Jẹ̀mẹ́ra, kí ra burú mẹ́ pé kò sí wàhálà, àwọn àgbẹ̀ wa pé kò sí wàhálà lùwà. Ẹ má ti ra tíkẹ́ẹ̀tì náà, ẹ má fẹ́ dìbò fún. Àwọn Amẹ́ríkà ti hàn fún wa ní ìjẹ̀kújẹ̀jẹ̀ yìí sí làwọn ń jẹ. Ẹ̀ẹ́rì èèyàn tó fẹ́ ṣe gọ́gùnà

أه، أه، أه. ألا إلى الله تسير الأمور شهر رمضان سننتقل إلى قيدة أخرى في الحلقة القادمة إن كان في العمر بقية شنو àwọn tó bá sọ pé àwọn ìbáradà kan tó wà hmm? ìbáradà lápèjì onírúurú ṣàwájú ìgbà ìyáwó bíbí aláníyàn pé ìgbà ṣíṣàwájú bóòlù àti kọ́rọ́nà láàrin ọdún sọ àti débòlù láti ṣe ìrìnàjò ọ̀pọ̀lọpọ̀ ó gbé sí tó ṣàwárẹ̀ sí àyàmùlùbí Bárakàlọ́fíkì. Àti wọ́n ní kọ̀ ìdá. ìgbèrà ti wà jò méjèèjì papọ̀ nìyàtá ní fi àmàlì irú àmàlì wò iná ṣáàlá yàtàjù là ṣẹ́rẹ̀ Ẹ́ lọ́dọ̀ obìnrin. Anggaplah di kampung, kami berkompon, kami berkompon. Ọ̀ṣọ́gbó lẹ́yìn orú ọ̀dọ́ ọ̀gbìn ọba nílé. Bí wọ́n bá jọ mú pọ̀ tẹ́ kẹ́kẹ̀ẹ́jọ rẹ̀ wá pàdé pọ̀ nǹkan. So gbogbo ṣùrù tù títà mẹ́lá àjábù kọ̀sáwà mi jábù. Ìgbàlẹ̀